Hello, my beautiful people from Untouchable Mama. Thank you for watching our YouTube channel. Please do not forget to subscribe and press the notification button. Thank you. One love. Bye bye. Ẹ̀fẹ́ yìí, Monica Ladian, ń dé tẹ́wọ̀n tàmí àgbọ̀n. Ẹ̀fẹ́ yìí, ìmẹ̀ yìí ká mú gbẹ̀ náà. Mọ́ bẹ́gẹ́ ti irú dàwẹ̀, ìmẹ̀ ẹ̀ láì, yóò kí ẹ̀. a page jẹ because of you oyi make a page na me land anu wa we wa wo wa mo gbe ni wa ya ligedo wa ma na mi wa ta no na we wa wa gbe ke le na mere land anu wa ai ma ta no rugba mo so mo so land ya no to oge ahia ya wa ma na mi wa ta na wa on wa do ya e e, me oji me ya fei ugwu gwara omege peji me gwara emu wee wa miere mu ladia wee fei wee do ladia imidia e, wa do gbe ku ha efe yo dame nu ewe egbe e iti egbo yedo egbe iti edo because we madu ji nedo ye ye ugwe egbe ku yewo because e any surprise me why because we to ya so ɛyɛ na surprise me. ɛyɛ na surprise me fɛ yi wɔnia so ìwé dɔ ládìá ni ìwé dɔ asɔpɔtì vo ɛ because ìwé ɛrú wà láàrin ìgò nùwẹ̀ dɛ ìwé dɔ ládìá ìwé dɔ wà dɔ gbé kúkú ɛ wà dɔ gbé kúkú ɛ ùtó rɛ fɛ yi ɛyɛ mɛrɛ wọn náà ɛyɛ mɛrɛ wọn náà so mɛ ládìá ni wọ́n ɛnìyà fɛ yi wɛrɛ gbɛ la mídíà ń dɔwọ́ gbẹdọ̀ misbehave ń wà ládìá ìlàjà nùwẹ̀ wugalade ilada nuwe nuwa ya ta memu nika wono dote wata wa gbẹ̀yẹ̀ wukono ure wana wa papa wa ọgọ yọ fie wa agboruwe mema ọ̀rọ̀ ni wa gbẹ na ma memu nika ya gẹ wa ọgọ yọ eh, eh, wa ọgọ yọ kposo ovi edo no ovi esa na ọ̀rọ̀ na wa wani ọni ovi esa nihi iya efa ọwọ evi dani ẹyi ẹ lọlọpa wẹ emu nika we deba wa wẹ ni iya efa lati ya iya lo teke ni ya ri yẹ. ẹni wàá gbọ́pá wàá rí ọpalẹ̀ ọmọ agbá ẹ̀rẹ́ ya gbiná ẹ̀rẹ́ ya bu ẹzọ́ wùgà tí egbò yẹ̀dò jìnnú rìẹ́ yìí nẹ̀dọ́ màní rìẹ́ rẹ́ni mẹ̀jẹ̀ ìmẹ̀ wá ẹ̀ nẹ́gbí mẹ̀ ọ́ sì mí náà tẹ́lẹ̀ wíta mọ̀sùn mi ò tẹ̀wé náà bẹ̀tù bọ̀ máa náà mi ò tọ́ ẹ̀ wà ọ́ náà wàá tó lì rìẹ́ ya wà á náà tó mi ẹ gbẹ́ àmọ́ ayé mi ò tọ́ òótọ́ rẹ̀ fẹ́ yìí rẹ̀ fẹ́ yìí ìyẹn máa wú ẹ̀yìn ẹ̀ ìfagbádùn ẹ̀ ẹ̀yìn ẹ̀ ìfagbádùn ẹ̀ ìyẹn náà ìwà kìí bọ́ọ̀dọ́ náà rẹ̀ ìwọ̀ wẹ̀ ìyẹn máa wẹ̀ ẹ̀wọ̀n àgbòwé mi dẹ́ta gbẹ̀rẹ̀ làtìyàn jìnnà máa ń jẹ́ ẹgbẹ́ lọ́lọ́rì làtìyàn jìnnà máa ń jẹ́ ẹgbẹ́ làtìyàn wọn náà ìdè bẹ́ẹ̀ nu gbọ́ ẹgbẹ́ ìfẹ́ yìí lókun bu ẹ bàbá làwọ̀ ẹgbẹ́ láyé náà ìwọ yẹ kí ẹ kìnìkún ní èkó náà mú ẹ jọ́ńkà wà ìwọ̀n náà sùn á zù wọ̀ kaya gbetu wene u gbetu we u kedo kume gun ko so gbe yin na we yin na go nene u we yin na go nene ja mo gbe gbe gbe we u wa won u le gbu wa ye ile mi e ile mi je we u ka u ka ya na wa we u lati a un do kun a we gwa na do we yin na go su won ni a we ma gwa na go mo na gun eni ye lo ku onu la je na e mo ja eni material eni na me ka we o ma me katalati a ino who are talking nonsense eh mimɛnu nana gbɛna do bari wa wa lajɛ wo yɛ do ne ne yɛ do bɛtɛ ne n'ozi wa yɛ ne do wa yɛ ne do wɔgbɔ amu yɛ do gbɔtɔ wɔgbɔ amu yɛ do gbɔtɔ wɔgbɔ amu yɛ gbɔtɔ mimɛnu nɔ wu gba mimɛnu nɔ nɔri wa ŋu eh wakayi mi nɔ tɛmɛ tɔ kekele wa wa gbɛ wa kekele wa wa gbɛ wa where you why báwọn tẹ́ náà tàmá wà wẹ́n yìí wọ́n nọ̀kọ́ náà yìí má kẹ́kẹ́ wàá kẹ́ wá gbẹ wà wọ́n wọ́n gbẹ̀gbọ́ àlí mẹ́ ẹ̀pẹ́ kẹ́dọ̀ rí mẹ́lẹ̀ àjà wẹ́ hàn wá pàmò mọ́ ẹ̀pẹ́ ká gbàjẹ́ ó wẹ́ hàn wá pàmò ẹ̀gbàjẹ́ sẹ́yìn àbí wọ́n jù ọ́ pàmò ẹ̀gbàjẹ́ wẹ́ hàn jù ọ́ pàmò ẹ̀gbàjẹ́ àwọn àgbèjẹ́ gbẹgbẹ́ gbẹgbẹ́ ẹ̀ sáyẹn dọ̀nà ẹ̀ dọ̀ ẹ̀ sànà wọ́n náà ìwádìí ọpọ́ òyìnbó kọ́ sọ ẹ́ aka gbin na nọ̀víẹ́ wuma wọ́n yẹ wá àwòrán ìjọba ẹ̀ta mẹ́rin ìnáwó náà ma wọ́n ká mẹ́rin ìnáwó náà ma wọ́n wọ́n náà wà lálàjẹ́ náà ló tẹ́ mata ni wọ́n ti ẹjọ́ bá wọ́n lálàjẹ́ náà ló tẹ́ mata ẹni wàá gbẹ̀gù ẹ̀ ìwé tí wọ́n gbólíjì ẹ̀ ṣe ìwé wà gbólíjì lẹ́gbẹ́ àyè mi ò tẹ̀wé náà ẹ̀ o ẹ̀ rí ọ ẹ̀ rí ọ wàá yìí disgrace ma wàá yìí mújẹ wàá yìí mújẹ dagi ma am disgracing their door woso wɔ adeɛ fa agi ma ɛfa wɛde gi ma na ɛfɛ yi ɛfa mɛ wɛde gi ma na baabi gɔ dɔlɔ sani ɔmo ama gɔ yi tɛ nata ɛfɛ yi ɔmo ama gɔ yi tɛ nata ɔmo ka ikuku agbɔn w'awo gbɔlɔ wani ɔmo ka ikuku agbɔn w'awo w'awo gɛlɛ wu iye wa ekiyan ɔmo na gbɔlɔ wɛ kɛ ɔmo ka ekiyan ɔmo ka ekiyan ɛfɛ nagbale ne hiɛ yi tenaluwɛ very stupid man why you respect gbogbo ayé yie why you lajɛ wo wa present mi mɛyin wa present na wa ya gbɛ ko jɛ wa ya disgrace yɛ dɔ hiɛ wa ya mu jɛ dɔ gbɔtɔ ɔmɛ wa ya dɛ mi diɛ na ɛ wa ya wa mu gbɔtɔ ɛdi ka ɔhiɛ ki wa nyɛ kpɔkpa ɔhiɛ asu wa kpɔkpɔ nɔgbalɔ yɛ nyɛ sọpọtọ yesuwa gele wu dado na ẹgbẹ ọna ahuwa bẹtẹ yesuwa wu dado eyi dẹwọn wu dado eni ka ọhìn agbelu wa ọhìn ikú wa ọhìn ikú wa ẹ wọ́n wá mu yẹjọ gbẹtọ gbẹsẹgbẹsẹ lẹbi tíya ẹgbẹ mi jẹ mi na ẹrọ ẹ bọ mi ẹrọ mi ẹrọ ẹ bọ gẹdẹ ẹgbẹ mi jẹ mi na ẹrẹ ahìẹ ẹrọ why is it now mi jẹ ìwádìí náà wọ́n ahìẹ náà ìwà gbẹ ne wo waye mie mi diana wana hie gbe ne gbowa soa ne gbo waye mie mi dia wana mo je gbowa soa na wo ne waye mie mi dia wana si wu na ne wo wa mie e mi dia ma na maro bogede agbo ya hie mewo ne mi dia wa re na wa hie me ni wa ni ye dogbe ile re ye yawo mi agbo wo na kwa hie wa yawo ne wa ya to oge wa ya wa ne re ne kpa azɔ kpa wugwa ale ne na oye tɛ nata wuga ne na yeye wa ya gbɔrɔ ye jɔ vie wa ya gbɔrɔ ye vie han ɛdɛ wa jia ɛdɛ wa jia ama gbɔta wa gbɔta wu wọn si rɔbisi na yedo na wana mu yedo gboto na lewe bo wọ́n sí rọ́bìṣì náà rẹ̀ ẹ̀fẹ́ yìí. wọ́n àwọn ọmọ gba àwọn ọ̀yàn ó yà á rí yẹ ẹnu wọn jẹ wọn yàn jọ lẹjẹ mídíà ó dùn á súwọ ó dùn á gbẹlìkẹ ó dùn á tẹnujà tí ìwòye aṣẹwọ aṣẹwọ àgbò àbẹ gbìyànjú ẹ ọkùnrin aṣẹwọ ọkùnrin ìwé rẹ wà á lẹrẹ nù. sometimes we go say no we're wɛ hia ɔsɛ wɔn nan supportive wɔn na today ni wa wɛ wɔn agbɛ supportive wɔn na yɛ yie wɔn agbɛ ni bɔ gbɛrɛ na wɛdi wa tɔki rubbish a lɛ wunu ɛfɛ yi wɔn agbɛ wɛ ɛ rubbish na hin ɛ. Eh? kò pé agégbé ọkọ̀ pọ̀ ẹ jẹ́jẹ́ gbé lọ́rọ̀ agbọ̀n àdé tí wàá látọ̀wájú ó ní agbọ̀n yàn ẹ tí wọ́n tó pèsè tẹ́lẹ̀ agbọ̀n nàwọn gbéra èmi ó já èmi ó já àwọn oníyẹ tó wàá tó pèsè tì wàá ibi náà kà mọ́ wáwé náà wàá ó ma wàá kí wọ́n rí fún rí fún kọ́bọ̀ wàá ibi náà kà mọ́ wáwé náà wàá ó ma wàá kí wọ́n gbẹ́ wàá kí wọ́n gbẹ́ wàá ó wàá járe à àbí àmúwárìá ni ma bɛrɛ nɔ ma gbɔn kuka ne ne mi di ani ani ye dɔn nɔtɛ ma gbɔn nɔtɛ ma ta wunu wa wa de ba wa gbɔ kan a ka ta nɔ gugu kan a ka ta nɔ gugu kan wa ta ma ta wunu rudi kɔ i kɔni a ye bɔ kan si a ye nɔ wɔni a awɛ fɛ dugu zi a ma na ko na abakari apɔ miliyɔn miliyɔn ma mu pa ni a ɔsɛ y'a ye. the reason why ihe na the dem wado present wado represented do ko wa yi ta vele na wa wa temo je wa wa agbekuje wa wa wa wa wo wa wa je wa jare na nu wa e se ye o won yo ne n'ụwa na-ekpuwe ya tu ya agbatuwe ya agbatuwe zegie se ya agbatu ya shevi okivabo okpi oja kpi osono wọ́n kún wọn pọ̀ wọ́n wọn pọ̀ wọ́n wọn àrí sọ́tò pọ̀ àárẹ̀ rẹ̀ wẹ̀ wọ́n àrí sọ́tò pọ̀ wẹ̀ wọ́n àti ọkọ̀ aṣẹ́wó ẹ máa pọ̀ bọ́ yúwọ̀ ẹ̀ yẹn ti lè kà máa wù nílẹ̀ lánàá nílẹ̀ o ọmọ akẹ́kẹ́ ẹ̀yìn ti kọ̀ aṣẹ́wó ẹ̀yìn ti kọ̀ gbé àgẹ̀ làbọ̀ láwọ̀ ẹ̀ làwọn kan gbé ìbàbọ̀ wọn lọ ẹfẹ́ ẹfẹ́ ìbàbọ̀ ìlàwọ̀ ẹgbẹ́ làwọn kan gbé wa ẹfẹ́ yẹn arò fi yẹ kòsò ọwọ́ kan náà bẹ̀rẹ̀ ọ̀ràn ó wà ìjẹ́ ìdẹ́kùtẹ̀ ní mùjọ wa ọ̀làgùn arò bá mi rẹ sọ ní ìbàbọ̀ àwẹ̀ là ègbé ní ìbàbọ̀ àwẹ̀ là ègbé ní ìwà máa wà rí nẹ̀ tóní ogun ọba kan gbẹ̀rù wà pọ̀pà wọ́n ìwà yá mú ìjẹ́ ìdẹ́kùtẹ̀ èmi tíà wọ́n ìwà yá mú ìjẹ́ ìdẹ́kùtẹ̀ mere manuwa imere ne na ime ime yi keru duwe ya ke page ne nya not even mess up with the one doro vio i the one doro vio because okin atu amu wa gbe okin atu amu wa gbe okin atu amu wa gbe okin atu amu wa gbe ina yi mo ina yi mo o no vie bego de no vie bego de wa wa la di adede gbe no ragbon e fe mgbe bere ihe agbụ na ọdụ owe mitia bere ịgbari ọganya kegbe ọsie nwụọ ọsie nwụọ ọsie nwụọ ekwe mụgwa emonika lọrọ n'egbo gbe agbanadụla nọdụ oyi nya n'ode na ọ na-enye evu ọ na-asị eva anyị ọnụ wakpo bọlele gbegbe aete n'ụwa jee fún ẹnu wa wa fún ẹnu wa wa fún ẹnu wa wa ìmú má gbọ́tọ̀ wa ìmú má gbọ́tọ̀ fẹ́ yìí. ẹsẹ ìmúyẹdógbòtọ ẹ mọ ẹ mọ o ẹ mọ ẹ mọ sẹyì ẹ mọ wà gbẹrẹ ìwọ ìnáyí mọ ìnáyí mọ ìnáyí mọ wọn òbúgbẹ yìí tiẹ o òbúgbẹ yìí tiẹ o òbúgbẹ yìí tiẹ o òbúgbẹ yìí tiẹ o sẹyì òbúgbẹ yìí tiẹ o lọ́jọ́ òdodo pẹ̀sẹ̀ntẹ̀ tó bẹ̀tẹ̀ ẹ̀ ẹ̀ ojú jáde wòye díẹ̀ náà tó imúyẹ dọgbọtọ wọn á dẹfà gún wọn ń dáná gbàgbé ń sùsù èsù náà mọ mẹrẹ ràn lùgbà ní ẹ wọn náà pẹ̀lú káyà gbọlì bẹ̀rẹ̀ làjẹ wọn wẹ wọn pẹ̀lú káyà wọn wà ní à ọwọ́ wà nínú fún yàgò wọn á dẹfà gún wọn á yẹ ẹ náà wù ẹ wọn ẹgbẹ ẹ náà sẹsì wò bọwẹ wọn ẹgbẹ ẹ náà sẹsì wò bọwẹ wọn wọn làá gbọgbọ wọn gbé kàmẹ

wanaua yose ose waya wese wakia zekpe wagia jona se kenefe ije wagia se kenefe ije wariegumeriege wawese o wakia zekpe